àwọn àdíìsì àsìkò irun ó gbá bùkátà sí àgbọ́yé location ibi tí a fẹ́ sọ nípa àsìkò irun wọn bẹ̀ ok. yàtọ̀ sí pé nísìnyí irú àdúgbò tí wà ní ìsìn ó níbi tóòrùn ti lè yọ nínú ọdún tí ń rí oòrùn tí ó gbojú wíńdò mi wọlé torí pójú wíńdò tèmi ó wà báyìí ó wà báyìí kò kò kò sí báyìí kò sí báyìí sódìyé ibi tóòrùn sì ti ń yọ sáìdì báyìí àti àti báyìí ni. ṣùgbọ́n láwọn àsìkò kan bí irú àsìkò ní ìsìn extreme ìsàlẹ̀ ló ti ń yọ so ló sì ti ń wọ̀ tóòrùn bá ti wá fẹ́ wọ̀ ní ìsìn nírọ̀lẹ́ wọ́n máa ń gba ojú window tí mo sọ pé sáìdì báyìí ló wà wọ́n máa ń gba ojú bẹ́ẹ̀ wọlé débi pé òòrùn máa pààyàn nínú yàrá ni mo sọ pé àdìsí kò tí ì yanjú àsìkò àlàásárì. o le wa wá lọ jókòó kanú mọ wá kí oòrùn ó wọ inú ilé rẹ kó o ti kó àlàásárì rárá o ọlá pé Aisha rọdíyàlọ àníyá ó fìyẹn ṣe ohun tí máa ń ṣẹlẹ̀ lásìkò tánẹ́bì bá fẹ́ kírun asri ni o òòrùn wọlé òòrùn ọ̀wọlé kọ́ láàfin máa àsìkò àlátàrí kókó ọ̀rọ̀ nu òòrùn wọnú ilé rẹ òòrùn ọ̀wọnú ilé rẹ òun kọ́ láàfin máa kí ni àsìkò àlátàrí àmọ́ gẹ́gẹ́ bí kí ni máa ṣẹlẹ̀ nínú yàrá Aisha ní àsìkò tànẹ́bì bá fẹ́ kírun asuri nínú nǹkan tá a sì máa fi de àkókò mọ́lẹ̀ òun náà ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sí ni pé òòrùn ó tàn wọ inú ilé rẹ̀ lásìkò àṣúrì ànábì ó sì ti kírun yẹn tán kó tó di pé òòrùn yẹn múùfù kúrò nínú ilé rẹ̀ tó ti yé wọn gbọ́dọ̀ bi ọ́ léèrè pé mú àdíìsì wá lórí àsìkò àṣúrì kọba amadisi ilé ìwá tó ti yọ kọba gẹnẹra àfi tí wọn náà bá kọ́ yàrá tiẹ̀. tó bọ́ sí dàrẹ́sàn ìwọ̀ oòrùn nísìn akọ́lé báyìí yàrá kìíní yàrá kejì yàrá kẹta yàrá kẹrin ok tó asiri ẹ ká wò o yàrá kìíní ìkejì ìkẹta ìkẹrin nílùú wa sáìdì bíi tí òòrùn ti ń sọ pé yàrá aisha ni. káàsùn pé yàrá aisha ni ṣerú ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ ẹni tí yàrá ẹ̀ bọ́ sí bíbá yìí ló máa experience pé òòrùn ti wọnú yàrá òun tó ti yé wọ́n kọ àdíìsì sílẹ̀ lọ́la pé ohun tí aisha rí ti ń ṣẹlẹ̀ lásìkò asri nínú yàrá tiẹ̀. E lọ́sọ̀ tẹ́ bá ní kó o mú àdíìsì àsìkò àṣírí wá àdíìsì yìí ò ṣeé tọ́ka sí fún ọ o kò kan gbogbo wa o àdíìsì eléyìí kò kan gbogbo wa torí tó o bá sọ fẹ́ nìkan ní tó ń wá lọ jókòó kanú yàrá tí ń wá oòrùn nínú yàrá rẹ̀ tó sì sí pé ibi tí yàrá ẹ̀ bọ́ sí tí Jésù ó kò lè róòrùn níbẹ̀. so káàdì mú báwọn. àápadà kan àdíyìsì tó jẹ́nẹ́rà sí everybody lórí àsìkò irun àmì eléyìí kò jẹ́nẹ́rà ẹni tí yàrá ẹ̀ bá jẹ mọ́rú yàrá Aisha ló lè experience ohun tí Aisha rí yìí báàbù kọ́ọ̀lì láhi ta'ala munibina ilayhi wataku wa akimu sọlá wàlá takunu minali mushrikin. orí ọ̀rọ̀ ọ̀rọ̀ aláwọ̀ tó ga jùlọ tó sọ pé mo ní bí iná ilé yìí ẹ jẹ́ olùṣẹ́rí sí ọ̀dọ̀ aláwọ̀ nípa ìrònúpìwàdà mo ní bí iná ilé yìí mo ní ìgbù ní ẹni ànábà tó padà sọ́dọ̀ pé òun ò tẹ̀lé ọlọ́run lòun ọ̀ máa tẹ̀lé

ẹ jẹ́ ẹni tí ó ṣẹ̀rí padà sọ́dọ̀ Allah wọ̀tẹ̀kù ẹ páyà rẹ̀ wà kí mùsọ̀lá ẹ kírun wà látẹ̀kùnú náà lè mùṣìríkí. Hadith five two three عن ابن عباس رضي الله عنهما قال قدم وفد عبد القيس على رسول الله صلى الله عليه وسلم فقالوا إنا من هذا الحي من ربيع ولسنا نصل إليك إلا في شهر الحرام فمرنا بشيء نأخذه عنك وندع إليه من وراءنا فقال آمركم بأربع وأنهاكم عن أربع الإيمان بالله ثم فسرها لهم شهادة الله إله إلا الله وأني رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وأن تؤدوا إلي خمسا خمس ما غنمتم وأنها عن دبي والهانتم والمقير والنكير hadith five two three nínú tírà sọ̀híhù al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè àní Ibnu Abbas radiyallahu anhuma láti ọ̀dọ̀ ọmọ Abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì kọ́ọ̀lù wọ́n sọ pé kọ́dìmọ̀ wàbdù Abdul Qais ala Rasulillahi sallallahu alayhi wa sallam. abdul kọ́ìsì ó wá bá òjíṣẹ́ àlọ́ọ̀ kí ìkẹ́ àti ọ̀là aláwọ̀ máa bá a wọ́n wá bá òjíṣẹ́ àlọ́ọ̀ oríṣi ọ̀nà méjì ni dáwà ànábì ló fi tàn ká erékùsù lárúbáwá ọ̀nà àkọ́kọ́ òun ni kí àwọn kan nínú àwọn èèyàn náà kí wọ́n fi ẹsẹ̀ ara wọn rìn wá bá nàbí pé àwọn fẹ́ gba Islam ọ̀nà kejì ni kí ànábì gbé onímọ̀ ẹ̀sìn kan dìde ránṣẹ́ sí wọn láti lọ kọ́ wọn ní ẹ̀sìn. lórí ìlànà àkọ́kọ́ òun ló bí kí ikọ̀ kan ikọ̀ abdulkoy kí wọ́n wá bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam fakọ́ọ̀lù wọ́n sọ pé iná menhadar hayi wọ́n ní ògìṣẹ́ ọlọ́wọ́ àwa wá bá ọ láti inú ẹbí kan láti inú ìdílé yìí ìdílé rọ̀bíyàn láti wá bá ọ. wà lásìnà násìlò ìlẹ́yìká ilá fìṣàrì haram. àwọn ò wá láǹfààní láti wá máa bá ọ báyìí o àyàfi nínú oṣù ọ̀wọ̀ kí ló tí wọn fi lè ráàyè wá bá nàbì ìdí ni pé àwọn kuraishi wọ́n máa dá àwọn èèyàn lọ́nà tí wọ́n bá láwọn lọ sọ́dọ̀ ànábì àyàfi nínú oṣù ọ̀wọ̀ nítorí pé lásìkò ìgbà ìmọ̀ kan àwọn lárúbáwá wọ́n ń rẹ̀spẹ́kìtì oṣù ọ̀wọ̀ oṣù zulikwada zulihijja muharram àti rojab wọn ì dá wàhálà alẹ́ ń bẹ bó tilẹ̀ gà sí pé wọ́n padà fẹ́ da oṣù ọ̀wọ̀ rú ló mú ọlọ́run sọ pé ìnáma nà sí ìwú ziyada tó fèlè kófòrè àwọn alárúbáwá wọ́n fẹ́ da oṣù ọ̀wọ̀ mọ́ra wọn wọ́n wàá sọ pé ok táwọn bá da táwọn bá dishonor Muharram káwọn fi sọ́fàrù rọ́pò ẹ̀ ọlọ́run wa ni à ìnáma nà sí wú ziyada tó fi lè kó forí sẹ́ẹ̀rí tẹ́ ẹ fẹ́ máa ṣe yìí tẹ́ ẹ fẹ́ fa oṣù ọ̀wọ̀gùn kúrò nù oṣù tó wà tẹ́ ẹ fẹ́ fa lọ sínú oṣù míì àlékúnnù kèfèrí ni àlékún nínú ẹ̀ ń ya kèfèrí sí ni kèfèrí yín gbókan sí ni oṣù ọ̀wọ̀ sẹ́bẹ̀ tì mọ́ zulikwada zulija muharram àti rajab kí ló fẹ́ fa nasiu kí ló fẹ́ fa kẹ́ ẹ kẹ́ ẹ máa kẹ́ ẹ máa súnjọ́ kẹ́ ẹ máa sún oṣù rárá ẹ fi oṣù ọ̀wọ̀ síbi tó wà however ohun tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé wọ́n yìí fa wàhálà nínú oṣù ọ̀wọ̀ àwọn tí wọ́n máa bá ànábì sallallahu alaihi wasallam àwọn náà ti wá mọ àṣírí yẹn pé nínú oṣù ọ̀wọ̀ wọn ìdá wọn lọ́nà nàfi wọn sọ fún ànábì ní ìsìn wípé wà lásìnà násìlò ilayka illa fi shahril haram àwọn ò lè dọ́dọ̀ rẹ safely à sọ́dọ̀ rẹ lálàáfíà ara àyàfi nínú oṣù ọ̀wọ̀. so bá a ṣe wáyì ó tún di ọdún tí ń bọ̀ ìtumọ̀ ẹ̀ o fàmúrú náà bì ṣe iná àkúzù àǹkà wá pa wá láṣẹ nǹkan kankan báyìí tá a dì mú lọ́dọ̀ rẹ̀ bá a ṣe ń lọ yìí wà nádìwọ̀n ilé yìí máa ń wà rọ́hà náà fún wa ní nǹkan kan tó dá sí pé tá a bá délé àwọn tí ń bẹ ń lé máa ń wà rọ́hà náà àwọn tí ń lẹ́yìn ìwé àtẹ́wà ń lé àwọn náà sí i. fakọ́ọ̀là ànábì wa sọ pé àmúrùkún bìárì báyìí màá pa yín láṣẹ nǹkan mẹ́rin wà ní hákùn ànáàrì báyìí màá sì kọ nǹkan mẹ́rin fún yín fakọ́ọ̀lì. ànábì sọ pé. ok nǹkan mẹ́rin tí máa pa yín láti rẹ̀ àlìyímánì bìláì ìgbàgbọ́ àlọ́ fún mọ̀fàsára ha làhùn lẹ́yìn náà ó wá ṣàlàyé àlọ́ fún wọn wípé ṣàhádàtú wàllá ìlàhà ìlàlọ́ wà á ní ìjẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí àyàfi Allah àti pé dájúdájú òjìṣẹ́ Allah ò ní mí ànábì ló ń sọ̀rọ̀ o ìtumọ̀ al-imanu tó fún wọn nìyẹn ìkejì wà ìkọ́mú sọ́lá ẹ̀ mọ̀ kírun o ìkẹta. wà ìta òzàká ẹ máa yọ zàká. ìkẹrin wà á ń tù hádú ìláyà kùmùsà máa gàn ní mùsùn tẹ bá wá jagun ẹ̀sìn tí ogun ẹ̀sìn ogun ẹ̀sìn ìjà tó kàn yín nílùú yín ìlarùn ìdá kan ìdá márùn nínú ọrọ̀ ogun tẹ ẹ bá kó ẹ kò wá sọ́dọ̀ mi. wa ha sì kọ̀ fún wọn nǹkan mẹ́rin ìkíní dùbà ọkọ̀ dùbà ọkọ̀ fún wọn antam ọkọ̀ antam ọkọ̀ fún wọn mùkọ́yàr ọkọ̀ mùkọ́yàr fún wọn nakir ó sì kọ nakir fún wọn kí ni ń jẹ́ dùbà ìkòkò ní jẹ́ ìkòkò ọtí àwọn lárúbáwá lásìkò àìmọ̀kan wọn nínú ìwà ìbàjẹ́ wọn ni pé tí wọ́n bá ní kíní kan náà máa jí sí ilé Ifẹ̀ kí ni ń pè ná ẹmu náà máa jí mu nílé Ifẹ̀ kí ẹ tẹ́lẹ̀ Ifẹ̀ nìkan ẹmu lárúbáwá máa jí mu láàárọ̀ ọjọ́ wọn ọtí oríṣiríṣi ni ẹ máa mú un so wọ́n ti wá bá ọtí wọn débi pé wọ́n táwa ń pè ní bíúrì kíní kan bíúrì lónìí kí lẹ́ ń pè nàìjíríà bíúrì hmm. orúkọ bíúrì tiwọn ọ̀kan ní Dubai ọ̀kan ní Hantam ọ̀kan ní Mukojar ọ̀kan ní Nakir orúkọ àwọn ìkòkò ńláńlá kàbìtìkàbìtì tó ga sí pé ọ̀fẹ́ tó ní tá a fi ń pọn omi lẹ̀ ó ní so orúkọ tí a máa ń pe àwọn ìkòkò yẹn ó nìyẹn ànábì wa sọ pé mo kọ àwọn ìkòkò ọtí wọ̀nyí fún yín ìkòkò tẹ́ ń pè ní dùbà ìkòkò tẹ́ ní hantam ìkòkò ọtí tẹ́ ń pè ní mokoyar àti ìkòkò ọtí tẹ́ ń pè sọ pé kíkọ ìkòkò ọtí mọ̀fùhùmù ẹ̀ ní kíkọ ìkòkò ọtí àgbọ́yé ẹ̀ ní kíkọ ọtí ìkòkò ọtí kò dáràn bí kò ṣe pé ọtí tí ń bẹ nínú rẹ̀ òun gangan ní ọ̀ràn. báàbò lè báyìí hàn aláìkọ́ mi sọ̀la orí ọ̀rọ̀ àdéhùn lórí kíkí ìrun àdéhùn lórí kíkí irun. hadith five two four anjerir ibn abdullah الله عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة ونصح لكل مسلم